ní láti àtà ṣe a sọ̀rọ̀ nípa alàdísùn náà tó parí ìjàpọ̀nà làkàtà mo lè kàlàyé ẹni tí wọ́n pẹ̀lú ọdún àdísì nù ìrìn àwọn ọdún ṣáà àyóbi àkófí àkọ́sàlàyé náà mi bá bí mọ́tò mi bá bí ìjì àti mọ́tò kí n káàdì jẹ́ mú ká báwo la ti kàlàyé ó ní pé àwọn mọ̀gáàní tó wà lórí tàbírà àgbàká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn pàhápà àti ibùdó masoud ẹ̀hẹ́ máàlẹ́ ìdíjà àtàwọn sálà kò sí kankan rẹ̀ àwọn ẹ̀ hadith yìí anybody tó bá sọ ọ́ di hadith wọ́n pẹ̀lú mú nǹkan ìbọn mi sọ àti sàlàyé bá wọn ní jáde ìmọ̀tún òun ló ti fẹ́ tó bá ti náà tó hadith mo ní láti mọ tó pọ̀ ó mọ̀ pẹ́kẹ́ ó mọ̀ kẹ̀rọ ó mọ̀ gbogbo ẹ̀ lónìí fún ilé bó ṣe ní ilé ìwòsàn bẹ́ẹ̀. torí pé wọ́n mọ tó pọ̀ yẹn náà ní èyí fẹ́ bí dá sí nǹkan tí mo bá mọ̀. nǹkan tó láti mọ̀ pọ̀ kọjá tí wọ́n sọ pé wọ́n wá bí pẹ́kẹ́ ìkọ́ wọn yóò ti pọ̀ jù. bá òun lè sọ fún ọ pé kòkò rẹ ti àbọ̀ tá a rí owó tí wọ́n ṣe àkìrí ìlú ní wọ́n sábà bẹ́ẹ̀ hàn bá mi ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ó ti pọ̀ jù. ẹni tó ẹni tó bá tó wá lè pọ̀ báyìí méjèèjì yẹn bá pẹ̀lú àwọn ìkọ́lé àwọn lọ́wọ́ pé yóò kàn báyìí náà tó hàdí àti fẹ́kẹ́lì hàdí yóò kó mọ nǹkan mi à. sọdùkọ́ sí táwọn náà mú àwọn èèyàn fún òṣìṣẹ́ sọmọ fún wọn máa mú ìbò wá wọn máa mú gálápù lọ́dún àbúhà nípa pé ẹgbẹ́ ìfọ̀n bá ti lọ́dún kan dárúkọ ayé lọ́dún náà so àti sàlàyé bá tún àwọn fẹ́ sàlàyé ìsúná ìwọ́n tàbí mọ̀túrúkù ní pé wọ́n gbé mọ̀túrúkù ẹ̀gbọ́n lẹ́mọ́ ṣe tó mọ̀ nǹkan nù àwọn sọ pé ó yẹ ká jẹ kínní ẹ̀ náà papọ̀ mọ́rọ̀ ọ̀dọ́ òní ẹ̀ sọ̀nà sáárọ̀ ní ṣe ìṣèhàn bẹ̀rẹ̀ kẹ́sìrì tẹ́bá ti wo one thousand and fifty one níbi alkọ́nìtà hmm? alkọ́nìtà tẹ́bí wọ́n ní àyàkúnà hadithu ṣàbíhá bí àdíkì kàtàkì hadithi tààrí ó jọ àwọn òkúrọ́ ẹ̀gbọ́n ṣe rí ibi tí wọ́n mú àdìsí òkú rọ ẹ̀rọ abúlé ní àdìsí kàtàbí àwọn táwọn máa ń ní dàwa èèkàn tí wọ́n lè rízì tán bẹ́ẹ̀ parọ́ kí ni rízì yẹn tẹ bá ti wọ ẹni tí bá máa ń tọrọ ẹni tí wọ́n fi ń bá ń tọrọ kó fi bóyá wà yóò níbi àti máa fi ládá àti ìjìyà sí nǹkan kan tó fẹ́ fi tọrọ pàtàkìbà tẹ̀lé tẹ́bá rántí nígbà tá à ń sọ kan náà àwọn ìgbìmọ̀ ṣàgbàgbó nígbà tá à ń kàlù mùsùlùmí ẹni kan sọ pé wọ́n na ọmọ rẹ̀ mọ́álìmù na ọmọ rẹ̀ ẹ̀ inú ìbánu wa pé ọmọ rẹ̀ lọ létewu àfáà wa ọwọ́ ni àwọn òdòdó jí káwọn àbáyé ara yìí sọ wípé ṣìráàrù fún mọ̀álì mú síbi àyè àwọn tá burú jù nù ní làwọn tó ń ká àwọn ọmọ kékeré yìí pé àwọn obìnrin náà ni wọn ẹ̀yọ́ ti fi nígbà yìí ó bu nǹkan ńláńlá fún mi hmm. àbí àwọn èèyàn tó ṣe wípé wọ́n máa ń ṣe àlùsọ́ àwọn tó máa ń sọ́ tán àwọn lọ́wọ́ àtọ́tọ́ wà ní ìsirayé gbogbo nǹkan ládàlálá ládàlálá ládàlálá lásìkò tí wa náà ṣẹlẹ̀ nígbà tó bá dé bá ní ṣe mákẹ́tì ẹ́ ṣàǹgọ́sà ti mákẹ́tì náà bò náà ní gbọ́dẹ̀ ní ìkànnà òun náà ni ó mọ̀ ṣe ó mọ̀ karamọ̀ nǹkan ẹ́ pé tó bá lọ sórí àwọn tó pọ̀lù sí mákẹ́tì lẹ́ni tó ṣe wípé ìkànnì máa ń sọ òun máa ń wá àwọn àǹtàn tó ṣe pé àwọn èèyàn fẹ́ gbọ́ ṣé ó ṣe kì ibi ládá ní ìtura lọ sí àbí ibi ìjìyà tẹ́lá sì ti wò àwọn òun ní ìmọ̀ ìjẹ jù àwọn tẹ́ẹ̀sì àwọn èèyàn mẹ́ta ọmọ kékeré tó máa ń láìpẹ́ tán òun lẹ́bi pé tó bá ti gùn níjọ́ níjọ́ nílé tá a ń ṣe ògbójú ọdẹ ní gbogbo orí mọ́lẹ̀ wọn mọ̀ gbọ́dọ̀ ní ọwọ́ akọ́ra ìgbẹ̀lú kan ó lé sí kan ó tó rí kan nígbà tí wọ́n lọ ó tó rí jìnnà kan tó dé ojú mẹ́ta lónìí wọ́n mọ̀ àwọn ọ̀rọ̀ lọ ọmọ ìgbé gbádùn rẹ̀ láwọn orí mẹ́ta ọmọ ìgbé obìnrin lẹ́gbàá obìnrin wọn pọ̀ ní wọn kú òfin náà wọn gbọ́dọ̀ ìyá yìí ṣé ọ̀rẹ́ fẹ́ gbogbo ìyá yìí kèrèkèrè ìlú kìíní kan kèrè kan ìbọn bá dé tẹ́bá ti yóò máa pa irọ́ ni gbogbo bí ìyàwó hajj ti ma làwọn fún ọmọ ẹni jẹ́ parọ́ bàbá sọ pé orí hajj ti mọ̀ ìgbà ìgbà ìgbà ó ti mọ̀ pé tọ́ba ní báyìí ti tẹ́ńdẹ́ǹtì ẹ̀kọ́ ti báyìí yóò fi dúró di ọ̀gbìn kó jẹ́ ìgbà ìgbà ìgbà tó bá ní báyìí bá ẹ̀kọ́ ti yóò fi dúró di ọ̀gbìn bẹ̀rẹ̀ kẹta làwọn èèyàn gbé àwọn náà jọ ọkùnrin kan wọn ò ní ìkàwọ̀n ní ìkàṣe ọpọlọ wọn fún ọlẹ ẹtọpọlọ rẹ bá ti ẹtọ rẹ wá ti lọ́wọ́ wá ti fún kìí láìsí nǹkan tó bá ti wà analytical jù ẹgbọ́n kìí ṣe pé mo fi búyàn wo kẹ́ẹ̀kọ́ bí irú àwọn onífàfún síwájú ọlọ́kadà kẹ́ wọ́n sọ pé kẹ́ wọ́n kọ́ ń pépè. ni wọ́n ṣe tẹ̀síìlì ibi tó ní wájú bò pé sí wájú bò mọ̀ bẹ́yà àti wájú bò wáṣà mọ̀ wáṣà náà tó wá òun lẹ́sìn lọ́dọ̀ tí wọn àwọn wà á ti jẹjẹ bó wọn bá ti wá sí ni kò lè lọ ẹ ike kò lè láti nígbà tó ní wá dé lẹ́yìn tó bá ti wò ọlọ́run kò fẹ́ aláàbí ní ìlú ni wá sí wọn fi pa òkú tó lórí òkú tó lórí tó lórí ìgbà gbogbo rèé òwe tó fẹ́ ẹ̀dọ́ lọ́la tó fẹ́ẹ̀ bá ti wà àwọn ọ̀sán yẹn náà wọ́n rọ̀ mí torí kẹ́rì òkú tó lórí òde tí mo tira wọ́n ti sọ gbogbo ìdáwà ọrụ ìgbà ìgbà wọ́n wá ní láti máa ra wọn ní wípé ẹ ṣàfihàn àwọn lè dà wá èyí tí wọ́n fi fún àwọn wá bá wọn jà sí pé nǹkan kan tọ́lá ọ̀sán wọ́n mọ̀ pé ẹ̀mí fẹ́ràn story telling wọ́n ní kò no problem kan sáà kan pé sọ ibi tó mọ̀ náà ni àmọ́kò sọ bá lẹ́bí wá sọ alẹ́bí ní oṣù tóbi lọ́kàn wẹ́lẹ̀ hmm? wọ́n lẹ́bí ní pé gbogbo àwọn tẹ́ bá bá sọ́jọ́ wọ àrùn àwọn tán ti lọ irú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ dáadáa أن يكون الحديث شبيها بحديث الكذاب وإن كان لا يتهم بوضعه معين في إسناده وتهيب تبعه إسناد أهل سبيل كتاب عطول بك عليه هذا حديث الكذب tẹ́bá ti gbogbo yẹn bá tẹ́ polówó nǹkan kò sí ilé òbí nípa lẹ́sì rí èèyàn tó kó ọ̀ka lọ́wọ́ ní ọ̀ka yìí látọ̀dọ̀ bàbá akẹ́kọ̀ọ́ ló ni wọ́n ti kó wá tó bá ti lọ ọjà yóò máa tàdá tó bá ti sọ ní tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo ka tó wá lọ́sùn <laughs> gbogbo àwọn kan bí àṣẹ náà láwùjọ tẹ́lá tí láwọn yẹn tó fi wá sí ọ̀nà ní tẹ́sí náà nù tó ṣùgbọ́n láì jẹ́ kó tà ń kọ́ wọn fẹ́ lè lànà ìgbà tí ìgbẹ́sẹ̀ ìgbà ti gbọ́ táwọn kan ti wà nípa ti wá sí yóò gbọ́ wọn bá lẹ̀ bá lẹ̀ ṣùgbọ́n ìmọ̀ béèrè pé ibi tẹ́sán wọn ò ká lọ síra àti irú àwọn orin tó máa kọ́

ewé nígbà tó tó kú ọlọ́dọ̀ wọn wá tó lọ́dọ̀ ọlọ́dọ̀ kò bèbí àwọn tí kò rí àwọn àwọn kọ́kọ́ yìí náà táwọn ìlú wá tí kò rí táwọn bì náà wá sí ìgbómi àwọn tó bá ti ní ìdí àti ọkà àwọn èèyàn tọ́jọ́ tí wọ́n dé màálẹ̀ àti júlíà wọ́n dé màálẹ̀ tàbí bìbì bí nìjà wọn ni àwọn wọn ò mọ́ kò sí ìrẹ̀lẹ̀ tí ti yọrọ so àdìsí ìjà àdìsí àwọn ọ̀gá tàbí nísìnyí náà yẹn náà máa wò ẹ̀yọ́ i'm sorry tó ṣe é kọ́dà àtà àwọn èèyàn táwọn náà sọmọ bẹ́ẹ̀ tán sì sí ọ̀rọ̀ prophetic medicine àbá àti àwọn sọ̀rọ̀ ògùn bílẹ̀ ẹgbẹ́ àwọn kílẹ̀ tá àwọn méjì àwọn ẹ̀kọ́ gbígbà ìrọ̀ ilé ṣẹ́fẹ̀ẹ́mọ̀ tó dé ó fi di ọ̀rọ̀ pípolówó pé tó bá lọ kiri àgbájọ ọmọ yóò máa mú ní ọgbẹ́rẹ́ ọmọ ọgbẹ́rẹ́ ọmọ mú náà yóò tó kiri rẹ̀ àwọn kílẹ̀ tó máa pọ̀ nǹkan tẹ láwọn rẹ́mù rẹ́mù àwọn àwọn rẹ́mù àwọn olówó ní oṣù ara wa rẹ́mù yẹn làwọn ọmọ àwọn náà wà bí a kò òkú òyìn ló ń bọ̀ wọn tó tọ́ bá dúró báyìí àwọn ìbánu ẹ̀ kò ní kíá àwọn náà lè gbé lọ bí tí wọ́n ti làwọn yẹn wo tó bá ti rí àti yóò gbòdì ìwé ẹ bó ṣe ẹ̀sẹ̀ bá ti di iná lóòótọ́ àwọn àbá alẹ́ mọ̀ òwú ni ṣùgbọ́n tó bá ti bá fàṣọlá ilé ìwé ẹ ṣùgbọ́n ó ṣe ló tó tó túmọ̀ ẹ̀ bí ò bá jẹ́ ìyẹn náà nínú ọdún yìí ètò bàtà àwọn àhádé sì ń dún àyè púpọ̀ ẹ̀yẹ̀kú náà ṣe

wọ́n lọ bí kò lọ́rọ̀ lẹ́yìn lọ́rọ̀ lẹ́yìn yóò wá ju kọ̀ọ̀kan tẹ́ wá sí kọ́lọ̀ yẹ owó kọ̀ọ̀kan tó wà ní oṣù tí kọ́lọ̀ ẹ̀ sọ pé Ibrahim tó ní Dubai rẹ̀ nítorí Ibrahim lọ́gbẹ̀ ẹ máa bá ààrẹ inú sílà kò sí kò sí òun náà lọ́rọ̀ ìgbà tí tó bá pàpọ̀ ká àwọn èèyàn mọ̀ àmọ́ kò fẹ́ kí wọ́n mọ̀ ó ní àwọn mímọ̀ ó ti rà á àdúgbò tí bá ti jẹ̀mẹ́ nínú àwọn àdìsí tán gbé wọ àárín àwọn tó jẹ́ òwò àgbàbọ̀ àpá ìtumọ̀ ìpín tẹ́sí láti jẹ́ sọ̀rọ̀ yìí àdìsí ní ṣáwá wọ́n bí ní ṣáwá náà ìmọ̀gẹ́sẹ̀ ní jẹ́nẹ́rẹ́lì ṣẹ́rẹ́ tó bá ti yí sí mọ́ pé àwọn èèyàn wọ́n máa ń gbọ́rọ̀ rẹ̀ máa ń ta hmm? tó bá sọ̀rọ̀ gbogbo wa tó bá ní sọ̀rọ̀ àti wọ́n á wá dé nǹkan tí èdè jẹ̀kọ́ yìí náà ẹ̀ náà ní ìdáná omi ọ̀gá àtàkùnlá ọ̀rọ̀ yìí láti gbọ́rọ̀ yìí bí ọdún mẹ́fà sẹ́yìn pé sọ pé ẹ̀wọ́n tó máa gbà ó lè gbọ́rọ̀ yẹ́s yẹ́s àwọn eléyìí ẹ̀kú sọ̀rọ̀ òun fẹ́ ní kó kọ rẹ̀ máa ní kí àdáka ní ti wọ́n rẹ̀ kọ́sí ní ti mọ àrùn òbí ti tàbí wọ́n pè wọ́n ti sí àjò àwọn òfin ọlọ́dọ̀ tẹ̀lé tó bá dára ohun ilé ìtàjú ọ̀nà òní tẹ́ẹ̀sì rẹ̀ ẹ́ ilé ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ jẹ́bi ẹ ṣe ṣàlàyé fún wa níbi ọdún mẹ́fà sẹ́yìn pé pé gbogbo kúkú sí sàlẹ̀ ìdí ha sẹ́wọ̀n yìí pé kó náà wá bọ̀ ara rẹ̀ bá wọn ṣe fún wa òun wà á gbọ́ ẹ̀yìn náà ẹgbẹ́ yóò gbọ́ ẹ̀yìn náà wọ́n ti bẹ́ẹ̀ lọ́wọ́ ó sì kàkí òkú wọ́n ni wọ́n ni wọ́n ni wọ́n ni káàdọ̀ yóò lákọ́ni fọ́yàtà lákọ́ni wọ́n fọ̀rọ̀ sí lẹ́nu pé ha dá ní hàní ìgbésẹ̀ ní ẹgbẹ́ tọ́gbọ́ tó ń gbé yóò gbé kú kò ní fura níjẹ́ fún wa ń sàtúnú ìsìnájà lẹ́gbẹ́ ó kàn sọ ní kọ́nà nígbà tó sọ fún gan-an kọ́ kàmí ńlá náà yóò ní àbòsọ fún ṣèlú ní ọ̀nà òsì mìírí tẹ̀wọ́n ti náà ní tàwa ló wọn fẹ́ tẹnu mìírí tọ̀ wọn so àwọn ọmọ tó kí náà ẹ̀rọ báyìí lọ́wọ́ ní ìwọ̀n pa kí ló dá àwọn ọ̀dọ́ òun lòdì ṣe ẹni tẹ́sí mọ̀ nígbà orí kò ní kò ní kura wọ́n fẹ́ ló kọ̀ ẹ̀ wọ́n fẹ́ ló ní ìdílé àti ọmọ ti a lè ta àdéhùn yìí tó ilé yìí mo rántí bàtà àwọn kékeré bàtà àwọn sáà tó lọ́dọ̀ àwọn bá wọn àwọn yẹn wá láti tọ̀ fúlàní làwọn bá wùkọ̀ fúlàní àwọn amú ọmọ kan abẹ́ ìrọ̀ wa náà ni bẹ́ẹ̀ tó náà wà lọ sínú omi sí ọmọ sí ìdẹ́ dàpọ̀ rẹ̀ tọ̀ fúlàní òun gbọ̀ tó ń lò gbọ̀ fúlàní bọ̀dà ọ̀rọ̀ tó ń gbọ́ káyà bàbá àgbà nígbà bó ní ká sọ fúlàní gbé ó fúlàní gbà ní nígbà olùdí ìtọ́sùn wà ní wọ́n sọ fún àwọn fúlàní tẹ̀sán mi ládùúgbò wa àlàyé ẹ̀yà kí ni wọ́n wí tó gbọ́dọ̀ pààrọ̀ náà gbọ́ fúlàní tẹ̀sán àpò náà gbọ́ kò sọ fún mi lọ́wọ́ àwọn wọ́n ní wọ́n ní ẹ̀wọ́n ti ṣẹ́ẹ̀tì sọ̀rọ̀ ẹ̀wọ́n ọlọ́wà ni ó lè kú pọ̀ pé yorùbá ẹ̀wọ́ ti ṣáájú pé yorùbá lè kú pọ̀ irọ́ ni o wọ́n wá kú pẹ̀ gba ẹ̀wọ́ ti ṣáájú pé àwọn ẹ̀kọ́ nǹkan ẹ̀wọ́ ti ṣáájú tábàjọ́ àwọn fúlàní àwọn àjùmọ̀ wọn pé kí làwọn èèyàn yìí ṣe ṣùgbọ́n ó wí ní ìgbà ẹ̀wọ́ ti ṣáájú ẹ̀wọ́ ti ṣáájú ìyí òyìnbó fún wa pé rọ́ọ̀nì àwọn àtúgbẹ̀ ìdájọ́ ìwọ́sí ìjẹ́bí àtọ́ lórí ọwọ́ àdíjọ́ kan ọ̀kan nù wa òun náà wá ṣáàlù ọ̀kan náà àwọn ọmọ ọmọ ìyá wọn lẹ́yìn wọ́n ta òun náà lọ sí ìlú táàfúlà ni wa ìlọsọ̀rọ̀ mọ̀mọ́ yìí tọ́ bí ẹ nígbà tó o mọ ẹ̀ṣẹ̀ nígbà pẹ̀lú sẹ́mẹ́tà àtàwọn akọ́ṣẹ́ wọn ní kọ́ ọ́gbọ́n àná àwa bí ọmọ yìí di àwọn àbí ilé àti lágbájá ó ní àwọn ah, ó wá lé kàá fún náà sábà lọ bá jà wọ́n lọ báyìí nínú igbó ẹgbọ́ wò àbá àbá fọ́ra lórí sòtí tí òwú tán ó ní sábà lọ́wọ́ rí alẹ́rà pààrọ̀ ẹgbọ́n ẹgbọ́n ẹgbọ́n wa ta fún ìgbà orí ọ̀rẹ́ ó kì í sábà lọ́wọ́ sí ẹ̀ṣẹ̀ àjọ pamọ́ ẹgbọ́n bẹ́ẹ̀ bá fún ọkùnrin mi tẹ́ ẹ bá ní ọlọ́run tẹ́ẹ̀ tẹ̀bárí ìdókèkèkè tẹ̀bárí átẹ́lọ́pù mọ́ ájú ọba mọ́ kò mọ̀ mọ́ ẹ̀rẹ́ ìdàkọ̀ ọba mọ́ tẹ̀bárí pé ìwọ̀n ájú ọba mọ́ àwọn afá mọ́ rọ́là rẹ̀ ti mú wa kò mọ̀ fóun lẹ̀ abájọ́gbé alẹ́gbẹ́já ló sọ pé àwọn rí kéèrè nígbà tá a ti làwọn nítorí nílé òtún tàbí ti ń ta àfún òun gbàgbọ́ àwọn gbogbo nǹkan táwọn rí òun lòún tàbí sọ̀tàn fún wa gbogbo ẹ̀ náà ni ó máa dán lẹ́yìn so bẹ́ẹ̀ ni wọ́n lè wọ́n ti tẹ̀lé tẹ̀lé fáwọn àpá àwọn tẹ́lẹ̀ fún àpá àrùn lìtà ìfún ìkàzáàmì lẹ́yìn tó lọ́pàá ní ìdòwò àbí ẹni tó ṣe wípé òpùrọ́ tó wà ní ìsìnájú yìí tá a mọ̀ káyọ̀ kó fún un náà sàbí alẹ́tàdìlẹ́ tó tàkùyà pé àrí àrí fẹ́kọ̀ àrí bọ̀rẹ̀ àrí fẹ́kọ̀ èèyàn mẹ́ta bá lórí náà bàtà mẹ́ta yìí àwọn afẹ́kádìí kì í ní àwáyọ bọ̀rẹ̀ tó wà láàrín bá ti yọ́pò láàrin bọ́ọ̀dù aṣọ pé ẹtú jẹ́ síkọ̀ yìí náà fẹ̀ kan bá ẹtú jẹ́ ṣẹ́kù lọ́yìn tó ìfẹ́ ní bọ́ọ̀dù tó bá kàwé ìfúnná yìí bá adúlọ́ sọ̀rọ̀ so wọ́n lè ṣe tẹ̀lísù náà bá pé kàdáàbù lẹ́yọ ẹgbọ́n ẹni tó fẹ́ parọ́ fúnra rẹ̀ òun fẹ́ káàkiri ní ìṣẹ̀lẹ̀ gbà ó ti yọ kàdáàbù á wá fọmúléèjì ó kọ síbì á fọmúléèjì ó kọ sí táà méjèèjì òkèlè yóò rà òkèlè yóò rà ẹ̀ ẹ̀ wà ní ìtura ó máa ó máa dà nípa òsínlámájá àgbọ̀lé ìgbòho síkà àlọ́ọ̀dá ilé kan síkà ọ̀rọ̀ ibi tó ń sọ lè dúró dè òrùlé tó bá kà ti tàbí àtàwọn ó sàdá pẹ́ òní wà wẹ́dà lè fúnkù pé ta ni ó ṣe kìí àbá lè fún àbá lè ṣe bọ́ọ̀ tọ́ ó ní wà ọ̀dọ̀ká tí ó fi ìtàṣẹ́lì já mẹ́rin àwọn ti dèrò wá nígbà tí ní táwọn sọkọjá àwọn lọ mọ́nlẹ̀ nínú olùjẹ́ olùsáré fi ìkọ́lẹ̀ ìmọ̀tò àtàlẹ́ ìkọwà rẹ̀ á ilẹ̀ náà àwọn ọ̀pọ̀ fèsì tó sàtàbí jàrá ẹ̀dọ́gbọ́n رد من المدلس المعروف بالتدليس المسلوحي ما لم يجد استعمال لو كان كفاية tó yẹ láti gba àdíṣe tó jẹ́ mọ̀tẹ́lì táwọn fẹ́ tẹ̀lé tó àwọn tó ti dákẹ́ ìdẹ́lì ìdẹ́lì alẹ́ mọ̀tòròfin àwọn tó tẹ̀ka jẹ́ mọ̀tòròfin ni yóò yóò kọ ọmọ fún àbílẹ̀ ìtàkìyà ẹ́ tí ò bá ti mẹ́ńsàn pé tẹ̀lé kódà kẹ́lẹ́ jẹ́ pépà torí pé tó bá fi gbogbo bá fi yọ ọ́ nígbà tó mo lè fi pàṣẹ àdé tọ̀ wọn fẹ́ sára wọn ni wọ́n mímì sáré àdé tó rọ̀ ilé ìgbàpá àjọba ádá àdé tó kẹsí tó ṣẹ̀bí orí àdé nìkẹta yìí bọ̀ ta ni wọ́n lè mọ ta ni pàtó ló ṣe òun ni má sàkárà wọn ọ̀dọ̀lá wọn ahmad bin ahmed abdullahi bin wọn bin ahmed kọ́lá haddasu abi bàbá àti ahmad bin ahmed mo ka hadith yìí that is offending from our bound Yahud. بحديث الحديث حدثنا خالد بن ابراهيم ابو محمد المؤذن انتوا قاعدين تقولوا قال ان حدثنا سلام بن رزي قاضي عن طافيه سلام بن رزي انتوا قاضي عن طافيه تعرفوا كتاب ولا عن طافيه òun ni bíbá ìwọ̀n pẹ̀lú àjọyọ̀ òun àjọ tẹ́ ẹ bá ti dé ṣáàmù hmm, ṣáàmù kò jẹ́ sáré àjọ láti ẹ̀ ọ̀nà tẹ́ ẹ bá máa gbà láti bẹ̀ lọ ẹ máa gbà lọ bóyá tọ́kì nípa ìbẹ̀rẹ̀ ti kàn níjọ́ hmm. so kọ́ọ̀lì àtọ́kíyà kọ́ọ̀là sàlámù rọ̀dìrì ó ní àdáfàdì àmàṣì àṣàfẹ́ aláàbìláàrù tọ̀sẹ́ rí láti amash délẹ̀ ha eléyìn wọn al'amash ní suleiman bin mihran àfá àwọn ní kúfà àfá amash ní ṣàfẹ́ ẹ̀ ọ̀nà sára ọ̀nà àbúwáì ẹ̀ àfá kúfà lọ́wọ́n aláàbìláàrù mọ̀sóòtì tọ̀sẹ́ mọ̀sóòtì náà àfá tẹ́lẹ̀ ṣàfẹ́ ìgbóhùn sára náà tẹ́lẹ̀ ẹ̀ eh, àlàmọ́sí ọ̀dẹ̀ láti dọ́dọ̀ ẹ̀ so sẹ́rí lẹ́bí ti tẹ́lá sáré pé ibi tó fẹ́ lè sí pé tó bá fẹ́ ibi lọ́rọ̀ amash tó lọ́rọ̀ ṣẹ̀lẹ̀ tó lọ́rọ̀ àdísá aláàdì tí wọ́n ń gbà ní ṣùgbọ́n ní láti sí ìlú ọkọ̀ yóò tó ń fi ṣe mẹ́ náà ẹ máa gbọ́ sáyẹ̀ sí ilé o kẹ́lẹ́ mọ́ bó ṣe ṣàlẹ́ sí àtàrí ewu náà sọ pé bẹ́ẹ̀ náà máa hánà wà nàbí yìí sọ́lọ́ bá wà ní wà sẹ́lá ìbáraẹ̀kọ̀ọ́ èmi àdánábì àjọ wà láàrin ọ̀kan náà àwọn ọ̀nà màjínà látàwà bẹ́ẹ̀ fa ìdá àdá àdìrọ́jú lè kàn tó rẹ̀ kò bá rọ́kùnrin kan kò ti dá sí oṣù oníkọ̀ọ̀kọ̀ṣọ́ tó wólulẹ̀ ngiribe ó dákú fàdánà ìfàdánà òtù mo bá súnmọ́ fàkọ̀rọ̀ àti òfin òwò lẹ́yìn bá pé nǹkan ṣe lè hmm? irú tàn yìí àtàwọn àwọn ọmọ ìfẹ́ gbọ́. òun lẹ́sẹ̀ pé yóò lè fún ẹ́ gbogbo àwọn àkéyídà táwọn tí wọ́n ló bí dà ní àkéyídà tí wọ́n máa ń tẹ́ ní táwọn àwa. ẹ̀yin ò rí pé títí bá ti pé súnà bá rí pé àwa gbà jẹ́ àjẹ̀ló lè wọnú ara yẹn títí bá ti súnà kẹ́ ẹ̀ ó lè gbàgbé yìí kú lọ́kàn àwa mọ̀ mọ̀ nígbà ibi kẹsàn-án fáwọn àdúgbò sáyẹn lọ kò sí gbogbo nǹkan yẹn òun ó pa kò sí báwo ní ha ha ẹ̀mẹ́kì sí ayé gbáyé gbogbo nǹkan ní yorùbá kó ló kọ ní ìfìdí kàkiri àta èmèrè yìí kàkiri kàkiri àta gbẹ so now ẹ̀rí bẹ pé àjàmọ́ bẹ ní kọ̀ọ̀rọ̀ àná ìṣòro ẹ̀rí bẹ pé àjàmọ́ bẹ wà lára mọ̀tàzílà ló wá ní pé àjàmọ́ bẹ wà lára ó ní pé kò sí ẹ̀sìn máa sọ̀rọ̀ súnà sí ìpínlẹ̀ àwọn àwọn àmì ló wà ní àwọn àmì ló wà súnà ìdí àwọn tẹ́jọ́ tó ti àwọn wí ọpọlọ àwọn òfẹ́ kan jẹ́ ilé pọ́sẹ̀sì lè pọ́sẹ̀sì ní ìsìnlá ìsọ fún àwàjọ àtẹ́tójú súnà láwùjọ àtẹ́tójú súnà kẹ́kọ̀ọ́ wọn náà ti gbogbo àwọn àwọn àmúlẹ̀ yìí wá kí àwọn ọlọ́gbẹ́dẹ́ àná ó lọ́wọ́ àwọn àwọn kéde létí fàtàwà jáde bá dé kó bá bọ́. فقال النبي صلى الله عليه وسلم عباد الله في ماذا رأت في أذنه يمنع بعبد ورد المقصود كله كافر قلت كذاك أبي وأمي وأنا مبنتي وبسيو mo fi bàbá mi àti ìyá mi mo fi di wọ́n máa ń fi ṣó ìtẹ́ta náà ni ebi mo fẹ́ràn rẹ̀ ni kọ̀rọ̀ àti oṣù mo kà sí létí pé a kà sí fún anamá kọlàkùnà fún àgbàfà àdìnàkùn nílẹ̀ náà nà torí jáwọ̀ ní ayàtọ̀ kà sí. فقال النبي صلى الله عليه وسلم والذي بعثني بالحق مفيد بمن جبلوه وجبلوه لو قرأها ممكن على جبل لذلك ẹni tó mọ náà dájú tó bá ká lórí òkè òkè tó sì yẹ nítorí pé nínú ilé ó lágbára sí nínú ìjọ tẹnìkan bá bẹ̀ẹ̀ kan ti sáìtì ọpọlọ àwọn ìpè kábọ̀ kó ibà ìta àpò ìlà sí nílẹ̀ àmì ìpínlẹ̀ lásán ẹ̀ka àwọn ilé bí ẹ̀yà kọ́tí wà sí náà ṣáàkó ti wọ́n mọ́lẹ̀ wá ti wá sí ìdí kó ti gbà afa àti tí wọ́n náà ẹ máa fi ìgbà rẹ̀ ẹ̀tẹ́ wọ́n sàlámà àlẹ́bí ló fẹ́ ìgbà mọ́kọ́ àwọn ìrìn ìlà ọ̀pọ̀lọpọ̀ àwọn òkè náà fẹ́ra jẹ́ balẹ̀ nìkan kò sí òkè ìṣòro tó wọlé ní sáré ti sọ pé nàzálà bàbẹ́ ẹ bá máa bá àti kéré o mo gbà tó pàdé ìdájí ìkóṣe kàbá àwọn àwọn tẹ̀sán lójú àwọn ẹgbẹ́ ìgbẹ́ta ọkọ̀ òfin tó mọ̀ sódì náà ni wọ́n sọ pa kura àlẹ́gbẹ́ náà wọ́n tẹ̀lé ìgbẹ́ òfin àwọn sọ́dì mọ̀ yóò ó sọ fún náà ló ti kura ìbára ẹni ó sọ fún mọ̀ sódì náà ló lọ́kọ̀ láti jẹun ló jẹ́ká ní ọ̀rọ̀ fẹ́rẹ́ bá jẹun lọ́rẹ̀ tó ń lọ́rẹ̀ ó ti gbogbo ẹlẹ́sọ̀ kéèké ju gbogbo ẹ̀ mọ́ kó fi ní dán ẹ tó bá tó nìkan yọ mọ́ ẹ nígbà tó ìmọ̀ àmọ́ kọ́lá ààbùn àmàlì máa mọ̀ bí ádá àdínkùn mọ̀bọ̀ àdínkùn ilé ìwọ̀n àwọn ádá àdínkùn kàtàlì àdínkùn àwọn òkúrọ̀ mọ́nkárò ìsìnàdì ìsìnàdì mọ́nkárò náà ọ̀rọ̀ tí mo máa ń sọ ní ṣẹ́kà bí àbí yóò jùlẹ̀ ìwà fẹ́ sàlàyé pé kí ló lè mú wọn sọ̀rọ̀ àwọn sọ هو حديث لم يتعين ولم يتعين واجبه حديث ẹni tó rọ gẹ́gẹ́ àmà tẹ̀wé náà lọ́dọ̀ sọ pé wà bá àwọn fúlàní àwọ̀wájọ́ ìsinadì àríkàrẹ́ tó gbé ìsinadì kalẹ̀ tó rọ wàjá ìlú ara ọ̀nà tí màmá òbí lè pè ní mọ́ká ẹ̀dá kan ló sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ وجاي قسمة قطر أن تكون حجة أحمد pẹ̀pẹ́ ẹ̀rí ìmọ́nà àwọn òṣòṣò bá di sí ìmúnká mọ̀lú lè pé mi ń jí ha sí ní ojúmọ́nà pé annal amash amash tí wọ́n lè jà nínú ìmọ̀ yóò ma'ruf al-hadith amash popular wọ́n náà bẹ́ẹ̀ náà mùsùlùmí وليس هذا عند أحد من أصحابه amash ní ìsìnkú ti jẹ́ amash ṣóbà ní wọn gbà dídì ọ̀dọ̀ àwọn ṣèṣẹ́ àwọn sọ̀rọ̀ ìgbà ìwọ̀n àwọn wàkí ìjẹ́gbẹ̀rún wàkí. náà amọ̀tò wà ní wàdìdì kò sí lọ́dọ̀ wàkí kò sí lọ́dọ̀ ṣùgbìyànù sọ́ọ̀rì kò sí lọ́dọ̀ ṣóbà kò sí lọ́dọ̀ àwọn míì náà áfùgbọ́n gbìyànù náà kò sí lọ́dọ̀ àbúrò àwọn ẹ̀ka dọ̀rí mọ́mọ́tò kí ló bàa lè pé wàgbà òní fẹ́ lo ìsìnà tó wà màrú ó fi tà just like ibi náà bàbá dé malik and nadia ní nọ́ọ̀mà ní ìdílé ìdílé ibi tó máa ń ṣe wọ́ọ̀rọ̀ yóò kú wọ́n jà lórí bọ̀tà wọ́n ti gbọ́dọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ ìwà amẹ́ṣù káwà tó lè gbà dé ìdí yìí kó tètè tó yìí ẹ́ ó yẹ káwà kí ló sì fàá tó ilẹ̀ máa ń ṣẹ̀fà ẹ̀rọ ti jọ ojú fún ìwà lórí fún sọ àwọn àtìkókè méjì àti annala amáṣà màrú kùlhàlì wọlé tàdáadáa ìdá àhàdìyà فكيف صار مثله إلى رجل مجهول تفلى من هذا ó sọ pé wà nídìí ọ̀dọ̀ sàlámù ọ̀rọ̀ sí nìkan ní ìgbà ọ̀rọ̀ ní tó wọ́n lè ní kẹ́ẹ̀mọ́ àmọ́ṣù àtọ̀ àìdá àbúl mọ̀júlù ní tàlàkùn ọ̀dí wọ́n ní kọ́kọ́ di àtọ́fíà ṣùgbọ́n so now ẹni tó rọ olèdú mọ́mọ́ lẹ́nà yìí ó dẹ̀ ní bóyá òun ló di yìí lọ sọ́tún ẹ̀ ṣe bí o ní kí ní ẹ̀ka wọ́n gbà tó bá ti gbà yóò fi tì ẹ́ wàjá ìlú ó sì kọ́kọ́ sí kò sí pé tí mọ́mọ́ kò sọ̀rọ̀ yìí pé a ń takúrẹ̀ lọ́jà ẹ̀ẹ́dọ́rọ̀ gbèjì àti pé adé ìtì máa wọ́n dùn máa dùn pé anna ìhádà kàdé màrú fún bí àdéjà sílẹ̀ àbúrò nàìjíríà àdéjì ibi tó ti pọ́pùlà ọ̀tọ̀rí ìgbàtí mọ́ni tọ̀rí kàbílà sí nàìjíríà òní àbóṣe wá ní pé rọ̀wá wú alàbdàlá fún òbẹ́rọ̀ ibùdó ayé àgbàlá àbdàlá fún òbẹ́rọ̀ alhànà ṣe àfàlà áni alàbdàlá fún òbẹ́rọ̀ pé ibùdó ayé àgbà rí ṣùgbọ́n táwọn ìbáfilé nínú làyé àmì ìsìnájì ẹni bẹ́ẹ̀ am shaqi ana aflahu eh ṣe inú láyé ọ̀fẹ́ bá ní ìjọba aláàbí gbé fún àwọn ìjọba ìjọba àpò tọ̀nà ṣẹwárí bọ̀ ikọ̀ inú láyé àti ẹ̀ wà lọ́bíyá ti rí ti láyé ha díkìrò sàmá àfẹ́rẹ̀ wà láyé ìgbàdúrà yà ó bá ìjọba ìṣòkò mùdájú ìtòlébùlà yà kò dápọ̀ pẹ̀lú ìjú lọ́dọ̀ dáa ló sọ bẹ́ẹ̀ wọ́n máa rúkú àtìmọ̀pẹ́ anáwó wà kọ́ àti rìwáyà sí àlùmùkàrà rìwáyà tó lẹ́yìn àlùmùkàrà tó padà bọ́ sílẹ̀ táwọn táwọn èyí àti ẹgbẹ́ yìí wà táwọn táwọn ní mọ̀tẹ́lẹ̀ ti tẹ̀lé tọ̀ náà bóun ti wá mọ̀ pé wọ́n máa níjọ́ tí ẹ bá ń wá rìwáyà tó wà sọ̀hí lọ́dọ̀ lọ́dọ̀ làyà sọ pátì tí ẹ wá sọ̀hí o ìmọ̀ yìí ìyàtọ̀ bẹ láàrin pé ṣé hadith yìí ga àrúwà mi hadith yìí fún zàdíhá ṣe ẹgbẹ̀rún mi pé lẹ́bù méjì kí n sọ fún yàrá ẹ̀ pé kí n sọ báyìí pé ọ̀rọ̀ yìí irọ́ ni hmm? lágbájá ló sọ hmm? kódà tó gbé mọ̀ pẹ́ nìyẹn ń parọ́ kí n sọ pé àmú òkọ́ ló sọ pé kò sọ bẹ́ẹ̀ mo kọ́kọ́ fẹ́ sọ pé sọ pé tọ̀tún pé lábáyá sọ fún fẹ́ sọ̀rọ̀ yìí tẹ̀kan dọ́dọ̀ rẹ̀ ẹgbọ́n mi ó mọ̀ pé máa ń parọ́ òun bọ̀ sọ̀rọ̀ yìí tó dọ́dọ̀ òun ni a máa wá pé àwọn èèyàn tó súnmọ́ àtúnwọ̀n sọ̀rọ̀ yìí dọ́dọ̀ rẹ̀ lẹ́yìn bá dọ́dọ̀ rẹ̀ tán láì jẹ̀ wá pípa àwọn náà kò bọ̀ tẹ́sí pé tó sọ yìí kò tú bọ̀ sófẹ̀ kan sọ́nà ìtàwọn ní hajj ẹgbẹ́ tó bá fẹ́ máa hálùlẹ̀ ní ọ̀rọ̀pọ̀ táwọn èèyàn ṣe láàbù lórí ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ìbáwọn àpá àti ti wà lẹ́yìn abdullahi làbíyà nínú àwọn tẹ́ gbọdọ̀ wọ́n báyìí ẹ́ so àwọn kan ẹ̀rì àwọn kan pé tẹ́kọ̀ọ̀dù mọ́tòlá tẹ́kọ̀ọ̀dù tó bá dé nínú náà ti pẹ̀lú sọ̀rọ̀ ṣáàmù ṣáàfẹ́ rahmanulá àwọn máa ń lò ní àkíkọ́ọ̀tù àwọn kan gbà yí pé dànù hmm? ìyẹn làwọn apá gbà wà lóye gbogbo àwọn àbọ̀ hajjimi gbogbo àwọn tó fẹ́ lè bá ní gbogbo wọn lóye àwọn kan gbà yí pé tó bá ṣe yí pé àwọn àbá dílà àbáwọn kò dà mọ́wọ́ àfáàbì nígbà tí sọ lọ́dọ̀ yìí ẹgbọ́ pé àdínísì tí wọ́n wà pọ̀ sí lọ́dọ̀ ẹgbọ́ mi kí làwọn àbádílà tí wọ́n àbádílà mẹ́rin abdullahi bin mubarak abdullahi bin yazid bin mukri lam ah, yazid mukri hmm? ah, abdullahi bin wahab hmm? almisri odi mẹ́ta then ìyẹn àtẹlẹ kẹrin tọ́wọ́ tó wá ká àwọn ìyẹn tọ́wọ́ wá ká àwọn fún ọ̀sán kakùdàmọ́ tàbí kò sẹ́yìn bàbá mùsàáyé wọ́n kà á mọ̀ ṣùgbọ́n mi ìtàbí ilé ìlú àgbà àdìsù wa lọ́dọ̀ rẹ̀ àwọn àwọn àdìsù tó sàṣẹ. pé sẹ́fàṣì bẹ́ẹ̀ ìlú ayé àgbàdo wà á bì ní àdìsù làbíyà àdìsù sàṣẹ oníṣẹ́ àgbà ní lọ lórí. ṣùgbọ́n wọn bá wà á ṣe ra àwọn àbájílà tí wọ́n dá pọ̀ yìí àtàkùnrin àwọn àfáàdì. ìtàwọn ní àdìsù wí tó wà ní òkè òkú mi sábàtí kíláàsì ẹ̀ka ká àwọn ibùdókìá ẹ̀ka tẹ́lifíṣàn yẹn bí àgbèjò òhì ibùdókìá hmm? ẹ̀ka tẹ́ àbúlàbùdókìá àgbèjò ibùdókìá. èyí tí wọ́n wí ni pé ibùdókìá ní problem tó pọ̀ àfa ńláńlá ni o kọ́ de wọn níbi sọ̀rọ̀ dídé ní lẹ́bùn mọ́lẹ̀ mọ́lẹ̀ ti wà nígbà tí ní sẹ́yìn tí èyí kaba kúnyàn náà lọ́wọ́ náà èyí náà lè máa ṣe ṣe ìgbìyàn kan tó ná àwọn kan sọ pé tíra ni òfin ṣe mistake àwọn kan sọ pé àti ṣe tàbí tí wọ́n ṣe tàbí àgbà ọ̀rọ̀ tó wà ní ẹ̀ka ibi ní bá ń káptọ̀ rẹ̀ dáadáa ó ní wípé kọ́ àwọn obìnrin tíra rẹ jó ẹ bá ti ń gbọ́ ọlọ́kọ̀ àwọn àti ìsọmọ́sí ti dúró àyà kí nǹkan jójú náà àwọn tó ń parọ́ ti máa ń pè à ẹni tí rẹ̀ bá ti jó gbogbo ọ̀rọ̀ pé kọ̀ọ̀kọ́ bá ti láwọ́ rẹ̀ wá pàtàkì lórí náà yóò kú pẹ̀lú ẹ̀wọ́ kan <laughs> náà wọ́n fi jì tẹ́lẹ̀ èmi náà wà lórí òfin náà pé ta bá rí ìwárí àwọn àbájílá ọ̀dọ̀ àdéjọba pọ̀ ọ̀sẹ̀ ìgbà tí mo tó rá nínú wọn gbé ìwárí àwọn náà àbájílá náà láíláí àdéjọba mú kàdísì mọ́ sọ́dọ̀ dárí bi kàdísì wa sọ wípé kàdísì yẹn wá jẹ́ mílíọ̀nù ìwáyà Abdullah bọ́nù wà alẹ́bí lùlàyà ibi lùlàyà gbà wá pé tí wọ́n bá mú kó an mọ́tà pẹ̀lú ilẹ̀ mọ́tà táwa ti sínú bí ìhájú wọ́n ti sínú tó jápọ̀ àwọ̀ wọ́n wá jù sínú náà rárẹ̀ lójú wọ́n wo abúlẹ́bù wà gbé àlèlè rọ̀ dèbò àtọwà tó wà sọ̀rọ̀ ìwà pẹ̀lú ìsúnmọ́ tán fún ipe ìdí ìhà mímì lọ́kà pé téèyàn bá hákò àlùsọ́kàn ọlọ́run ọ̀bù òní kẹ́ nìyẹn wọlé ìyẹn náà ó tún ní problem àwọn tó ń wọ̀ náà náà àbúrò àbúrò àìpọ̀ ẹgbọ́n ọlọ́run mọ́jì kan wọ̀ náà lẹ́ẹ̀mọ̀ wí ọlọ́run mọ́jì kan wọ̀ náà so but moral mo ra no àbí fúnra yà tó ń dá wà láyé but bíṣà bá ti lọ lórí ẹ̀rọ pé a tẹ́lá sí wà láwọn lítà tó wà lórí ewu kí làwọn àfa wa mi níta wí ni wípé àwọn àhádìsì kan bẹ pé lẹ́yìn tàbí àhádìsì ló làbí afla wà nínú àmà yìí àbí màá kó de kìlà àlẹ́ ṣé ẹ gbọ́ mi pé àdìsí ló bọ̀ sígbà tó padà sí sáàbù tó bẹ́ tó dàgbà wọ́n máa wá ń gbádìí ìgbà pé àdíjì lágbàbẹ́ àdíjì tó dìnà so àwọn àdíjì rẹ̀ tí wọ́n fẹ̀kàn mú tún láàrin lẹ́sẹ̀ so kí làwọn aládìgbà rẹ̀ ṣe wọ́n tọ̀ kó tó bá tẹ̀ kọ́ sí ìdájọ́ lórí àdíjì rẹ̀ náà ẹjẹ́ akọ́wò àwọn làwọn àdíjì rẹ̀ káàkiri tẹ̀fẹ́ bí mọ́ mú tún láàrin ṣẹ́gbọ́n mi náà pé kó làtàkùn àti tó jáde ìsẹ̀ ni wọ́n wá ní tó bá ti ríru Abdullahi Mubarak torí abdullahi wa torí abdullahi yẹ̀dì àmọ́kiri ẹ̀hẹ́ àti abdullahi mọ́sílámà alfààní fàánà bí abdullahi lẹ́kẹ̀ẹ́ abdullahi mọ́sílámà alfààní bí abdullahi yẹ̀dì àmọ́kiri abdullahi mubarak àti abdullahi wahab pé amẹ́rẹ̀ ẹ̀yọ́ bẹ̀rẹ̀ bá jẹ́ amẹ́rẹ̀ ẹ̀yọ́ bẹ̀rẹ̀ ife tó bá ti fẹ́ mọ àwọn èèyàn pé àdíìsì nínú làrí àtó jẹ́ pé àdíìsì yìí gangan tó bí kèsè ní mahmood fìlà àlẹ́yìn ọ̀nà àkọ̀rí pàmì yóò mọ̀ àwọn táwọn bá gbà wà fàtàmáàmùhù alùsọ̀hìn sàmáàmùhù alùsọ̀hìn àdíìsì táwọn gbọ́ lọ́dọ̀ ọ̀tẹ̀ àdíìsì rẹ̀ ni lẹ́ìsà mi olùfílà rẹ̀ gọ́ àwọn kọ tó ti ti ti kọ́ sínú ṣẹ́gbọ́n mi ìyẹn ni ṣẹ́làgbára ọ̀lá àtàwọn àbábí kì í sí pé pàtàkì aláwòsọ̀rẹ́ ìwé àdínkù aláwòsọ̀rẹ́ àwọn ará ipe kọ́ problemu sáàdì tó láyé àní kèèsì problemu kan ó ní problemu wípé sáà àwọn àdìjọ tí ó tẹ́lé sàmìnà àbájì ìwà ìdàmà wúwà mímọ̀ ó dẹ́kílà àlè òun làwọn ní àdìjì fẹ́ separate bí kẹ́kùn lè ṣèdájọ́ lórí ẹgbẹ́ jẹ ká lo àwọn àdíṣẹ́ ti tẹ̀lẹ̀kínù fún fún ìfáwà afábùkù kan bí i ṣe pọ́jẹ̀ àwọn àdíṣẹ́ ẹ̀gẹ́gẹ́ tẹ́ bá wà ó ní ẹ̀rẹ̀wájẹ̀ ìdájọ́ lé lórí ṣẹgbọ́n yìí náà ìyẹn lẹ́wọ́n dápọ̀ àwọn ìdàmọ́ àfáàdì ikú láti dápọ̀ àwọn mẹ́rin ìtàn ìtìbà fún wọn wá ní òkè òkè kílá so láti láti wá lẹ́yìn ẹ̀sán nínú ilé ìyẹn wá ní wọ́n gbé ìgbọ́ àhádìsù mùdánláta ibùdó ẹ̀yà wá sí tẹ̀lé àtà sí àhádìsù yìí ṣe tó rí but àwọn táwọn kọ́ àdìsù ẹ̀rọ pé bọ́yá níbi àwọn àhádìsù tàwọn mẹ́ta yìí àwọn mẹ́rin yàtàwọn ìlú mú wọ́n fi tàwọn mẹ́rin yìí fi mọ àwọn àhádì tó jáde ìdí rẹ̀ ní ìyàtọ̀ fáwọn àdíṣẹ́sà dí ìdí rẹ̀ tí wọ́n lọ gbé bá tó lẹ̀ pé mẹ́ kò sẹ́yìn tó bá lọ lórí tó bá gírí ni tẹ́ bá fẹ́ yé kéèyàn lọ́pọlọ fẹ́ yẹ kẹ́ máa fáwọn ọmọ bá máa ń ṣù àwọn ẹ̀kẹ́ máa fọ́ ní طرق المحدثين بل بل طرق الكيخون ها ما هو كده لا dípọ̀ wà wípé àgbàtà wẹ́ ní apáàdì ìsìlẹ̀ sí méjì àwọn àkànbẹ̀ tó jáde ìsìlẹ̀ gẹ̀gẹ̀ tó wà ní oṣù rẹ̀ ṣe rà àwọn wọ̀nyí ìdáwọn pàdé gbọ́dọ̀ ìgbẹ́gbẹ́gbẹ́ nígbàtí ẹ̀sìn láti òjì ìdé tí ò ní ìdàgbà ẹnu tó wà ló tíra rẹ̀ náà ní máa ń kà fún ọgbọ́ tó pẹ̀lú ìjẹ́ náà wà sọ ìgbọ́ sábàdà tó ṣẹ́ẹ̀kì ilé ìran sọ ṣẹ́ẹ̀kì pẹ̀lú àwọn àdìsí mi àdìgbélò ó ti tẹ̀lé ìtumẹ̀ bọ́lá mo tẹ̀lé tó bá rádìí dáa ṣe kí ń yọ ẹ̀jẹ̀ kan lọ sápadà aláwọ̀ èèyàn tó jẹ́ ẹ̀rọ ṣe tán fi àwọn tí wọ́n jẹ́ ẹ̀dùn àbá yẹn jẹ́ ibẹ̀rẹ̀ tó àkọ̀wé kan ní problem kìí gbá àwọn ọ̀pẹ̀lú wọn kó bá wọn so ìyẹn wá ni wọ́n fẹ́ sọ pé kó tó fẹ́ lè ṣe fóònù lórí àdíṣe kẹfì lè ṣe mọ̀ kọ́rọ́nà rẹ̀ máa àdíṣe lè ẹ̀kọ́ kan wá àwọn àdíṣe gẹ́gẹ́ tó lè pé wọ́n kọ ní ìsúlì ni wọ́n wá lo àwọn àbájílà ìpé àwọn kòdà náà sáàrì ní ibi ìsúlù ẹ̀ làwọn ti pa àdíṣe tó ẹjá wá kọ̀ǹtẹ́ àdíṣe yìí pẹ̀lú àwọn àdíṣe àwọn mi wọ́n wá rí pé ń yọ ẹ̀dùn àwọn pẹ́jà ọ̀kan àbádé tó bá yẹ ẹni gbọ́ so náà wọ́n wá pẹ́ ti wípé àwọn èyí tẹ̀ ń sọ lẹ́yìn pé ńgbà tí tíra rẹ̀ jó àwọn tó bá lápò bẹ̀ tàbí pàdé lọ́dọ̀ rẹ̀ tí tíra tó jó ùsùlù rẹ̀ wọ́n sì ti kọ́ agbọ́dà wọ àwọn èyí dákọ̀ onákọ̀ àhádìbò mọ̀dálàtà lẹ́yìn ìgbà tí tíra rẹ̀ jó ni wọ́n ń tẹ̀sàkéèkò yìí

ìlàmìyà fún ṣáàrí ìgbàmù yóò ní ti pẹ̀sí ìbẹ̀rẹ̀ ìtàlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé òfẹ́ lò fún ṣáàrí ìlú nílùú mọ́tò tó kọ́dà táàbùdáàrùn àbájá bá gbà wà tẹ ó ti kò wà pọ̀ ìfẹ́ rẹ̀ because tẹ́ ẹ bá sọ pé ìgbésí ayé rẹ̀ rẹ̀ méjì ni sáà nígbà tó dọ̀wọ́ ẹ̀yìn síra rẹ̀ jó ni pàtà ìdòwò ní ìtẹ̀lẹ̀ dàrú pé èdè bóyá sòrò ìrí àwọn ọ̀sán problem so kí ló wá tẹ̀lẹ̀ wọ́n ní wọ́n wá àwọn èèyàn gbádìí tó wá rẹ̀ bóyá mistake yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbé wá sọ́dọ̀ àríwá problem kí tíra rẹ̀ tó dú ibùdó wàhálà ìbànújọ́lẹ̀ kí tíra rẹ̀ tó dú abúlé wàhálà ìbànújọ́lẹ̀ kí tíra rẹ̀ tó dú abúlé mọ́sálàmà fáànà ìbànújọ́lẹ̀ kí tíra rẹ̀ tó dú abúlé kíndìrà rẹ̀ gbójó lẹ́wọ̀n tó sáyẹ̀ ìgbàdì lọ́dọ̀ rẹ̀ wọ́n sì kọ àdìsàn mílíkù sóòlù ibi ìpínlẹ̀ rẹ̀ ni wọ́n ti kọ àdìsàn kọ́pì tí wọ́n wọ́n wá gbà lọ́rẹ̀ náà àdìsàn yẹn náà kọ àdìsàn àwa pọ̀ díẹ̀ pẹ̀lú àdìsàn míì náà ní náà tọ̀rí a rí pé tí ló là ní à ń dínkù ẹnìkan táwọn yóò kún gbé ẹnìkan jáde ẹni tí ń gbé jáde nílò làbí àyọkú pé lọ́yẹ̀ kò náà rẹ̀ so pé ẹ̀ẹ̀rí yọ kó gbígbọ́ yóò náà ní púpọ̀lẹ́mù ó ní o ìgbọ́ sílùdíà ẹ̀nà tó jó làwọn ilé ìkọ́ náà lẹ́yìn ìgbà sílùdíà ẹ̀nà wá dúró ìyí ò tẹ̀sẹ̀ á lò rárá torí kò kẹ̀kẹ́ kọ́ ló kẹ̀kẹ́ làbí tàbí làkọ́lẹ̀ táwọn tẹ̀lé wúlò rárá síta kọ́kọ́ ọ̀n tẹ̀lé ìwà rẹ̀ èyí ò kẹ̀kẹ́ mi ló ṣe kiri bẹ́ẹ̀ tẹ́ẹ̀lì ńlẹ̀ náà sọ bọ́ lóòótọ́ ọ̀sán máa ń sọ̀rọ̀ ìmọ̀ọ́mọ́ àti jíìnà kẹta tó ń sanà èèyàn lára ẹ̀ ńjọ́ tí dùn láyé àtò lẹ́sìbọ̀n sáà ọ̀la nínú àwọn apá ìlú ìmí sọ̀rọ̀ náà ó ní àtẹ̀ tó kú yìí o kò sẹ́yìn ẹ̀ka tó dà ní rẹ̀ wọ́n bẹ́ èèyàn lára ẹ̀ kìí jẹ́ ọ̀pọ̀ nípa náwájá ẹjẹ́ sọ̀rọ̀ ìtò àdé àti pé pé kéèyàn máa jẹ́ bàbá àtọmọ ilé àwọn èèyàn lórí tó ń lẹ́yìn wò ẹni tó ń lẹ́yìn kí èèyàn lọ́dọ̀ lọ́dọ̀ ní tó lè ní ilẹ̀ ní pé kó bá ní iṣẹ́ tó fún ọmọ tó lọ tó má rẹ́lẹ̀ àlọ́ mọ́ wá sọ ní ní ti ń ṣe wá sọ pé mi àti àdíjì wo ló náà ìlú làbíyà náà wọn máa wò àjọpẹ́jú àwọn àbádìlá náà ìmọ̀ máa wọ́n àmàlì máa fàájì ìdí ní àdí ìlú làbíyà but ọ̀kan náà bàbá bọ̀bọ̀ ó lọ fẹ́ gbé kú tọ̀rẹ́ kùgbé kí ni mẹ́wàá wọ́n tààrà pé ó ní wà mí asibati rìwáyà ti hàn nù ní nígbà tí wọ́n sí àdí ìlú làbíyà nínú àwọn rìwáyà tó wà asibati lọ́dọ̀ rẹ̀ ní rìwáyà tó àbdàlá àbúrò wà wàkọ́dọ̀rọ̀ àwọn alóòbí ìsìnáàdì yìí pẹ̀lú ìsìnáàdì jẹ́ inú àgbà ọlọ́dọ̀ ibùn làjíyà ìlà hanash lọ́dọ̀ hanash àfànàání mọ́rùsàlá ibùdó hanash àfànàání tán kò sí túnmọ̀ tó rí bẹ́ẹ̀ dàtí ibùn wahab alébùn làjíyà alhanashi akọ̀kúlìlá sọ́kọ̀kọ̀ bá ti lé kò sẹ́sẹ́ kà fún tó jẹ́ láti òní mọ́ òun ló ń rú ẹ tó ń rọ pé máa gbé kó tọ́ ìwé ẹ máa gbé kó tọ́ ìwé tí mo bá fẹ́ ṣe ámọ̀sù mo fẹ́ lò ní tí mo fẹ́ lọ ámọ̀sù tọ́ nípa ámọ̀sù ló ní ìtìjú kí n lè kí ámọ̀sù rẹ̀ tó mọ̀ tó ló ní ìtìjú tó mo ní ìṣẹ̀fẹ́ mo ní ìdúnà pé ó jọ ẹ̀wọ̀n àwọn tó dé bẹ́ẹ̀ anybody tó wọ̀ bá mọ̀ lórí ẹ̀wọ̀n tó wọ̀ sọ̀rọ̀ tó wọ́n sọ ní pé ẹ́ẹ́ àdíjẹ́ wọ́n látàrí ní náà yọ̀nyìn aza hadithun da'ifun aza hadithun da'ifun fihi rajul majhul sallafun rajul kadi laki wa lakun tariq lakun tariq ukhra eh lakun tariq akhar yo wa ma di dele ko be tariq yo kana di dele kan pe yo ni wa wa ru ibn lahi ajna aza wa wa ida tariq fal majhul tariqay wa wa di fa tariqay kan tọ̀rí ìgbà alákọ̀ọ́kọ́ rẹ̀ ti tọ̀rí ìlú èrè ìjọba tí lọ́lọ́ ìjọba ìlú fẹ́ àti ìlú mọ̀lọ́ nìkan tọ̀rí ìgbà alákọ̀ọ́kọ́ yìí kìí ti tọ̀rí ìlú wọ́n rọ̀ tọ̀rí ìlú gẹ́gẹ́ tó ń pẹ́ tọ̀rí ìlú ti gẹ́gẹ́ tọ̀rí ìlú wọ́n jẹ́ mọ́sálù ẹ̀rọ tó wà ní àjá mọ́sálù jẹ́ mọ̀ júlù àmìlẹ̀ náà kọ́ àwọn kọ́dà àwọn onídáńkán rọ àdíjì gẹ́gbọ́n yìí lọ káàkiri àtàwọn fún jẹ́ ẹ̀ẹ́sì pọ̀tù so elé báyìí ọ̀nà kalẹ̀ hmm? wọn ò rí ẹni tí wọ́n lẹ̀ ẹ́ mọ́ torí pé tán bá ní káwọn lẹ̀ mọ́ tàlá àmúlọ̀ sí nǹkan jàǹbá òfíà wọn ò fẹ́ kán mọ kankan bẹ́ẹ̀ tó wá rí ìpìlẹ̀ àdìsí gẹ̀gẹ̀ àdìsí nínú nàìjíríà pẹ̀lú ní ẹni jẹ́ kó tà ẹ̀sìn tó máa ṣe máa ṣe àwọn àgbà ọ̀dọ́ wọn láka àwọn ọ̀dọ́ ọ̀dọ́ gbọ́ ṣe wọn bá wọn láka àwọn ọ̀dọ́ ẹ̀ lápẹ̀ máa ní wọn ní ilẹ̀ ìwà àwọn sábà rọ àdìsí wọn ti ní bí sábà fẹ́ rọ èèyàn sábà ti ṣe ìdánwò mọ́ láyé kọ́ọ̀dì ìpínlẹ̀ kàkà ẹ̀wọ̀ kọ́ọ̀dì ìpínlẹ̀ kọ́ọ̀dì àti kọ́ọ̀dì nítorí torí àwọn àgbà wọn ti láìka wọn pé ká máa kò lọ́ọ̀tù níbi ìsìnàbì ní wò bọ́jà ti eh, kàtà náà. Tàbíru tàbíru bẹ́ẹ̀ lápọ̀ ẹ̀yẹn wà bẹ́ẹ̀. yóò dà fún yóò dà fún ṣe rí kọ́dí ò sí tẹ́lẹ̀ ó bá ti kọ́dí sọ yóò lẹ́wọ̀ tó bá gbọ́ yóò wẹ̀ kùtì ọlọ́mọ. sẹ́dọ̀ pé àwọn ọ̀gbọ̀n ó lò wá sí ìpàdé kọ́dí kí nìkan ní sẹ́dọ̀ pé kọ́dí jẹ́ mọ̀jú láàrin ẹ̀ bí kọ́dí kọ́dí lórí ẹ̀sán ó wọ́n ti gbọ́n àti ọ̀rọ̀ tẹ́ẹ̀sán yìí ìmọ̀ imam muslim wa asar kan wa min muqaddima sahih muslim asaru ya wa min tariqi ubaydullah bin mu'az ubaydullah bin mu'az tẹ́bàdì gbọ́ ubaydullah bin mu'az ẹ kọ̀kọ́ tó wà ní àdáta ní àdí ẹ́ ṣẹ́rí bàbá rẹ̀ jẹ́ mu'az tó fi nà bàbá rẹ̀ jẹ́ mu'az bin mu'az ẹ́ ubaydullah bin mu'az jẹ́ bàbá wa jẹ́ mu'az bin mu'az tẹwàá ní máa fún bá bí òun wájọ ọmọ kí fún ṣúgbà tẹbà fi lè rí ọsùnmọ́ rábé ọ̀bẹ́dẹ̀ lábẹ́ mọ́ ẹgbẹ̀ pé a bí lẹ́rí ṣúgbà lọ́pẹ̀ ṣúgbà wọn sọ pé wọ́n wá kọ lẹ́tà sí ṣúgbà ẹ̀wọ́n mọ́ á fún wọn sọ lẹ́tà sí ẹ̀ka àmà nínú àbíṣẹ́ ibà àlú mọ̀sánà fún àbíṣẹ́ ibà lẹ́yìn náà àbíṣẹ́ ibà àkókò ọmọ àti wọlé méjìlá àkókò ọmọ àbúbákiri fún àbíṣẹ́ ibà àti òkúmán fún àbíṣẹ́ ibà èyí tó kọ́ búlá jùlọ àbúbákiri àbíṣẹ́ ibà tó àbúbákiri yìí ọmọ ọmọ ló ibnu àbíṣẹ́ ibà láti so àbúkọ́ àbíṣẹ́ ibà jẹ́ Abdullah ibn Muhammad ibnu àbíṣẹ́ ibà bàbá wọn àyè bàbá bàbá wọn kọ́ sí o kọ́ ló wá pè lọ́sà pé wọ́n wá kọ́ lẹ́tà sí ṣọ́ọ̀bà because ṣẹ́rí ṣọ́ọ̀bà ní ìgbà ṣọ́ọ̀bà wà ní lẹ́wù àfà àbí ṣọ́ọ̀bà wà ní lẹ́wù àwọn bíi malik kìíní káwọn níbi yàtọ̀ ṣọ́ọ̀bà wà lókè díẹ̀ káṣọ́ọ̀bà wà lẹ́wà ọ̀gá nǹkan orí nìgbà ṣùgbọ́n alẹ́ bá ṣùgbọ́n sọ̀rí láàrin ṣùgbọ́n sọ̀rí tí mọ́ máa wájú ẹni di èèyàn kan ó kéré jù ẹ máa ní ibi irú yá ń sẹ́dọ̀ pàpà àbíkẹ́ níbi abraham mahdi àbíkẹ́ níbi wàkẹ́ kẹ́ẹ̀kọ́ kàìmá máa wájú ṣẹbọ́ mi tọ̀ tó bá nílẹ̀ so wọ́n wá àbúrò àbíṣẹ́ ibà fúnra rẹ̀ dídí lẹ́gbàá ló máa mọ̀ jùlọ náà dédé lẹ́gbà àfáwọn ọ̀rí àfáàkùkọ́ náà jẹ́ àwọn àbí ṣe bá pẹ̀lú mọ́ márùn àmbàlà pẹ̀lú yàtọ̀ màáyìn lẹ́kù kàlàmù yìí tọ bàbá tiẹ̀ ní bàbá àbáfẹ́ àbí ṣe bá grandfather so àwọn èyí làwọn fẹ́ dé lẹ́gbù ní àwọn ṣó bá àwọn àbùkù àbùkù àkọlẹ́ rẹ̀ ṣó bá pé kọ́ bí wá sí pé dájú àwọn níbi bó ní hálù ẹ̀bùn hadí ẹ̀bọ́ ṣó bá wà sọ pé láyé sábọ̀ àdínkù wà mọ́ ẹ̀gbọ́n pé ó wà dọ̀ẹ́ pé àdíṣẹ́ mọ́gbọ̀n wà tó bá ti kàtàmà ìyá tí àyíyò ìyá lẹ́ta àyíyò pẹ́jọ kórí o tí ó máa rọ̀gbẹ̀ kálàbà ìláyà tó wà tó àyíká gbé mi ó ti máa tí mo fẹ́ sọ kàkàkàlà ẹ̀ ó ní káyí sọ́bọ̀ àdíṣù wà mọ́ dé kìtàdù tó bá ti kàwé information

iná ìlú pa àwọn ilé ìsáàmà àwọn ìjẹ́rìí wátà ní ìjẹ́rìí àwọn ìlú àwọn òkú ẹ̀sẹ̀ àwọn àfàṣẹjẹ́ wátà ní ìjọba ń sọ́ra àwọn òṣòwò tó bá ti ẹjọ́ rẹ̀ mọ́kù bá mi o ẹ abó mọ̀ẹ́ àti ta nínú ọ̀pá ṣúgbà náà ó lẹ́nu kan ní aládùúgbò ẹni ẹ wá jẹ́ ní máa ṣe dáadáa bọ́ọ̀lù bọ́ọ̀lù ìlú nìkan ṣẹgbọ́n ẹgbẹ́ fi lágbọ́wá lè nípìnlẹ̀ tí kìí ṣe pé ẹrú pé kìí ṣe ajọ́ dẹ́kì ìdẹ́sẹ̀ rú lọ́sẹ̀ tó bá jẹ́ lágbọ́wá nípìnlẹ̀ òun máa ń ní àwọn àfábẹ̀ kọ̀bílà rẹ̀ tó bá fi sọ tí ò dájú òṣàgbákò wọ́n mọ̀ lé ọ̀ká sí i ìwọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ní mà wá bí ni wọ́n. bẹ́ẹ̀ èyí tó ti mọ̀ náà máa gbé àròbí ní náà tó ẹgbẹ́ tí lọ́wọ́ àtúnlẹ̀ ẹ̀rù máa ń bà wọ́n tó dáhùn ìdílé ẹ bá ní ilé iṣẹ́ ọ̀ ọ̀sán bá kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníhàlẹ́ àti yàtọ̀ màáyìn àti àdúgbò màdínì àti bùkọ́rí àwọn màwáyà dàbí wọn kì í ṣe lágbáwá ní fẹ́rẹ̀ ẹ́ àwọn léèkì máa pọ̀ bí lálágbáwá táwọn òbí wọn jẹ́ mọ́lá ṣe ẹgbọ́n mi so ẹnìkan wá bẹ ní yàtọ̀ ẹnì kan wájú lábá nípìnlẹ̀ tó já ládùúgbò ẹ̀ wọ́n wá di pé bóò ní lábájá yìí nípa àdéhìí ha ó sì pé láwá sì ní pé ní ọ̀fẹ́ kó bá mi. wọ́n wá ní ó wà kẹ̀kẹ́ rò sọ láti ọ̀sẹ̀ ya kẹ́mọ̀ ló wà kẹ̀kẹ́ rò sọ ẹgbọ́n tó ń gbìyànjú pé bóòlù àdéhìí ní pípa àdúgbò náà wà kẹ̀kẹ́ rò sọ mọ̀ nígbà tó bá ti yí lọ́sẹ̀ báyìí wọ́n di èèyàn tó pé tó wù mí pé àǹfà náà bó ni lágbájá fáná àkómọ mátímátìsì gan ṣàfẹ́ tí òun àwọn ní àwọn ní ìbọ̀dọ̀ pé wàmà ló ti bàlẹ́ àbẹ̀rẹ̀ ìbánilẹ́yìn pàpọ̀lúwò rẹ̀ mọ̀. ẹni wọ́n ìjọba ti fi sí nǹkan tí wọn ò máa má pẹ̀lú wọn tẹ́ wọn mọ̀ ẹ́ ṣùgbọ́n wọn máa tó fi nà àdúrà máa tó ti láì láwọn fẹ́ ìfàní pàpọ̀lúwò rẹ̀ mọ̀. Hmm? bóòdì iṣẹ́ kìíní àgbà wọ́n kìíní ṣe kan ní àà ah! ti sọ ṣe ẹni tó bá tóbi sọ bẹ òun tó tó tó ìbò yìí bá ń pè nǹkan sábà yìí bá fẹ́ ká fi yìn òun tó fi nǹkan bí yìn kò ti jágbọ́ ṣe wá tó tó bá dẹjọ́ ó rẹ̀ jọ òun á ah, kí mo wá ṣe wọ́n bí mi mo sọ fẹ́ fẹ́ kí ah, mo dáadáa ṣe kí gbogbo yìí fi kú dáadáa fi wá dẹjọ́ mo wọ yín dáadáa náà ni ọ̀rọ̀ tó rẹ̀ náà yóò ìgbẹ́ni àbúkẹ́kọ̀ọ́ ti gbọ́ yé tó bá ti wá gbọ́ yẹ àwọn ọmọ ọmọ bẹ̀rù oníṣẹ́ ẹni pé ń jọ tẹ́ni tó bá jẹ́ orí mọ̀ ọmọ àpàlà gbé nígbà tẹnu náà ni ẹgbà tó kó bára rẹ̀ ká yóò kó bá yàwó rẹ̀ àtọmọ rẹ̀ òjò kó bá mọ̀ rẹ̀ náà àgídé rẹ̀ mọ́tà àgbé nígbà tẹ́ni tó tẹ́ni tó tẹ́ni ó sì mọ̀ bá gbá àwọn àwọn fẹ́ẹ́ dàtọ̀ àbí wọ́n yẹ so orí ẹ̀ àwọn ọ̀gbà ó náà ti wọ́n tó máa tẹ̀lé kọ́ ó

fẹ́ni tó lọ́jọ́ mùsùlùmí tó gbé jẹ́ sàlámà tó sọ́tọ̀ ẹgbọ́ kó mọ̀ fẹ́ dáadáa fún yẹn tó sì gbé rẹ̀ fún wọn bí fálátà wọn tó fi lépo wọn bí wọ́lọ́pàá rẹ̀ ẹgbọ́ yóò mọ̀ tó fẹ́sẹ̀ ń lọ sí àwọn ilé yìí ti dẹ́lọ́pà ní tẹ̀sán wípé àwọn kẹsàn-án wò pé sọ mọ́dẹ ẹ̀ kò sẹ́ni tí ò lè ṣe bí ṣe gàdí sàlábì là ń sọ tẹ́mọ̀ bọ̀ sí ìtàkùn wá ní ìdí ẹ̀mọ́ kéèyàn wá fi gbèsè ayé á tó bá àwọn kan ṣe gan kọ̀ bá fi lè yà níyàn yẹn kò dáa so ẹyọ kan mẹ ah, ẹlẹ́ẹ̀kejì alábàá ní ìṣẹ́jú ẹwà kámọ̀tàlẹ́ta ẹ ṣẹ́rí alhassan bọ́nà alìbọ́nà ọya ẹjá kíkà kátà ó ṣẹ́jú ẹwà ìnà káàkà mẹ́ máa fẹ́ káàlì káàkọ̀ mayókù ẹ̀ka yóò fi ìgbò sẹ́ni sí ẹlẹ́ ẹ̀lẹ́ sẹ́kàtúlẹ̀ sátọ̀ ámú sí mi ní ẹ̀ta mo kàfẹ́ káàmà bí wọ́n ti ń ṣe nìkan tó tẹ́bá ti wo alkamin ìsáfẹ́ ìjọ́lì alhassan fún àálì fún ọ̀sọ́lẹ̀ fún zakariya fún ìyáyà fún ọ̀sọ́lẹ̀ ẹ̀yìn sátírì òkè tí wọ́n tẹ́ wọ́n next five years níbi ilé communication ẹ̀dọ́ ìgbé ìgbé Mm-hmm. But فاهمين نعم طب الإنسان ده لا فيا مثلا يكون عالي بن صالح بن زكريا بن يحيى بن صالح بن عاصم بن زفر أبو سعيد العدوي البصري الكافي في طرف الرجال كان ابن عدي وشي شمتا ابن عدي بين عمان táwọn jẹ́ ọmọ kéwù ọmọ kéwù àǹkọ́jú so kí ló ṣe gbà yín pé àwọn tó dà ń bọ̀ apá tó kájú wọn sílẹ̀ yóò wá sàlàyé àwọn mọ̀nàkìrì wọn dàbí àwọn àhádì kan gbà wá táwọn kan bá bọ̀rẹ́ bẹ̀rẹ̀ nílò lọ wọn ti kọ̀ǹpẹ́ àwọn àhádì sọ̀rọ̀ yìí wọn ló ń fa lábẹ́ àti ìkóró so inú àwọn tíra tó yẹ kí wọn fi tí wọn fi fi pírátíkà sábò àdéhùn sábà padà nílé àwọn sọ pé òun náà fi pàtẹ́kẹ́ ìbá ẹ̀ tó ń bá هذا الحديث هذا الرجل يعتبر به عليه àwọn padà sọ ṣùgbọ́n so òun ló bá ti mú ìyàwó yóò sọ dájọ yóò wá sọ fún yóò bá tó ṣe yóò wá fáwọn àdìsẹ wa tí bá ti ṣe ó ní ẹni yìí o ẹwọn bọ yóò ìyá bá wọlé àdìsà ó máa ń wọlé àdìsà wàyà péré wọlé ó máa ń jalè àdìsà wa yọ̀lùdẹ́kùhù àlàkọ́ mi àkàrí yóò lẹ̀ máa wọ̀n mi yóò jáde rẹ̀ ń bò mí tó lẹ̀ mẹ́rin rẹ̀ wa yóò hádìsọ àkọ́ mi láàyò ọ̀kọ́ yóò bá ti sọ́dọ̀ àwọn èèyàn bá mà wọ́n wà mú sáà mú sí òun náà láti sọ pé pẹ́ẹ́sì máa táàkùn sí bẹ́ẹ̀ lọ́mọ dùrú ti pọ̀ òun náà ló bẹ̀ẹ̀ kan ọ̀rọ̀ ó yẹn ni ẹni náà ẹ̀ fàdín náà lọ́ àdáwọn ìyá ìlú àwọn ọmọdé ọlọ́wọ̀ ẹ̀mẹ́ dáwọn òun ló dáwọn <laughs> eh? òun fúnra ló dáwọn ọlọ́wọ̀ dáwọn ọkọ̀ òun náà dáwọn ọkọ̀ tó ẹmọ́ ọgbà káàkiri <laughs> ọwà ni ẹni yíò adàtà àtẹ̀rọ̀ ṣàtàna alìlẹ̀bí ìsàlàmùsàlám bí àrùbà àtàtà àdìsàn ó gbà lọ́dọ̀ kẹrọ́ṣù عن أنس النبي mo fẹ́ kẹ́ ẹ̀ka ta ẹ̀ńtọ́ fèlè kẹrọ́ọ̀ṣì náà òun náà ló rọ ẹ̀ńtọ́ fèlè kẹrọ́ọ̀ṣì òun kọ́ nílẹ̀ dàm lẹ́yìn ìgbà dáná fún ọmọdé tuntun kọ́ ní kọ́dún awọ́l ẹni yìí wá ní ẹ̀rẹ́ǹdì bíi two hundred and something ló wá ó dẹ̀ ǹdọ́gbọ̀n omi dáná ó ní mo lánà tó ń wọ́n bèrè èèyàn náà náà yóò yẹ sí ìlú mo fẹ́ ká kẹrọ́ọ̀ṣì náà lọ láàyè ọ̀nà òun náà wà ní àkàmì náà ọ̀nà sọ̀rí ìkùn ní ọ̀gbẹ́ni sáà ní ṣẹ̀rọ ṣùgbọ́n àbẹ̀lá àdáwí wọ́n pè ní mọ́lá àná àmọ́ tó tó gbà ní lọ́la àná ti kú ní kọ́ọ̀lù àwọn òun ti ti dáì ní ìgbà àdìsí táwọn ní àdìsí tó fi hàn pé ẹni tó rọ ọjà àwọn èèyàn tó mú ìṣẹ́ màdì wọ́n bá ti mọ̀ bó yóò tó lọ yóò tó lọ àti kọ́lẹ̀ lórí tó bá lórí rẹ̀ àti àyè tó mọ̀ olú àdìsí tá gbé kalẹ̀ àgbé kalẹ̀ mú lílo yóò kùtù lárọ́ èdè ẹni tó kọ̀ lẹ́ta tó tẹ́lẹ̀ lọ́rọ̀ nù yóò tù lárọ́ adáwọ̀ tó wá tẹ̀lé tù lárọ́ ìwá ìbánirẹ́ ẹgbẹ́ ìdáàbòbò ẹ̀rọ ní ojú ìdílé ìsìnká ìwá ìbánirẹ́ ní kí ni ó wà mẹ́yìn tó ní bá rẹ́nu lágbára ẹ́ àbílẹ̀ ẹ̀rọ ìgbé ẹ̀rọ ìgbé ẹ̀rọ ìgbé ìtọ̀ ha dá àdéhùn tó mọ̀ tó kí ni ìsìnká àdéhùn tó mọ̀ tó rí lágbára ẹ̀ náà alẹ́sìn ọ̀fẹ́ mọ̀ kọ́tẹ̀ ló kọ́tẹ̀ mọ̀ tó ọkọ̀ wọn lọ tó náà kọ́ kọ́tẹ̀ náà ṣùgbọ́n kẹ́ mọ̀ tó tó kọ́ dára wọn lọ. dàbí tẹ bá fi mọ̀ kú pé ìyàtọ̀ orí sàhábà ló mú sí mọ̀ tó ní orí tàbí yìí ló mú sí. ẹ bọ́ ada àdínkù mọ̀ tó dàbí tàbí ti gbọ́ tàbí ni ó dìgbò. tẹ́gbọ́ bí tẹ́gbọ́ tẹ́lẹ̀ náà tún sí. ó lẹ lẹ́yìn pàtó lọ sọ́ni. wọ́n lẹ <laughs> sẹ́yìn máa tó bìí àti ìlú dàdí dàdí pátá á lọ́pọ̀ hìí ló ń tún sọ èyí àti ìjọba oníkọ̀ èyí pé máa tó bìí dàdí ṣé ìlú àgbà wà ní àkàlà àwọn àgbà فإذا الإنسان بعد ذلك لا يدخل من هذه الشيء فإذا سئل بدل من أن يقول لا أعرف هو يأتي من علمه بأجانب يعني أفاق لما كان wọ́n ní wọ́n lọ́dọ̀ rẹ̀ bá sọ àìsíkà àbájú ìwọ́n ní ṣe àgbàdàbí àṣàfihàn ìgbòsíwò wa ń bá yìí àwọn àyè wọ́n ṣe lọ́dọ̀ ó wà kọ́ tó ṣe àmọ́júmọ́ wọ́n bí yàn pé sáàdì tó kà sí sọ yìí ní àbíkọ ìpó ìwà mọ̀tún ní ẹgbẹ́ ìpó wà mọ̀tún ìṣe ìwà tó wà sọ yàtọ̀ yàtọ̀ àdínkù ṣe wípé lọ́nà tó pẹ́lú òkú orí tàbí láti dó mọ̀kú dúró tàbí èyí pé kó rí àdẹ́bì ló ti dúró ń pẹ́ mọ̀kú kọ́nà kó jẹ́dọ̀ yìí ni ẹgbẹ́ wọn bí ìbá nìfò kàí sísọ yà wọ́n tó wọ́n tó ẹ̀yìn wọ́n kú ni ọkùnrin tó sọ̀rọ̀ pé lọ́mọ àkọlà àgbàlẹ̀ àpàtàpà ìlú náà bá bẹ̀rẹ̀ kàdìdì kó mẹ́ ṣé mọ̀ fún olóògbé pàtàpà ìlú náà bá bẹ̀rẹ̀ kàdìdì أفضل فراشي حدث عن فراش عن أنس النبي بأربعة عشر حديث هو قوتنا عزيزوا lọ́dọ̀ fìráṣùn fìráṣùn láwọn àbí tó ń gbà lọ rẹ̀tẹ̀rẹ̀tẹ̀ aláta ní ìwà àgbà ọ̀tí wọn bẹ́ ẹgbọ́ tó ga wíjìmọ̀ ní ilé fìráṣùn àbìlá aládáwí jẹ́ tọ̀ ó gbà tí wọ́n sọ bá fún àbìlá àbìbíṣù wọ́n ìbúrádọ̀ tẹ́lẹ̀ wọ́n ní ìjẹ́ mẹ́nìkan tó pọ́pùlà ní ilẹ̀ ọ̀run tó ajọ́ ìlú àtàlẹ́ náà ní sọ wà lóhùn lóhùn Abdullah gbogbo àwọn ènìyàn wọ́n lọ sí ọ̀rọ̀ wọ́n lọ lóhùn lóhùn Abdullah ẹgbọ́n ìfẹ́ẹ̀tì ká méjì èdè lóhùn Abdullah gbogbo àwọn ènìyàn Abdullah oníjọ́ táwọn ẹ̀kọ́ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ náà dáradára wọn wọ́n ti máa pera wọn tí ẹ̀bá ti gọ́lá bù kìíní kan bọ́ọ̀dù láti pọ̀ nítì ẹgbọ́n ẹgbẹ́ because as abdullahi ti ń lò níṣe gbogbo ọmọ kájọ́n abdullahi abdullahi abu abdullahi ẹgbọ́n abdullahi abu abdullahi àwọn àbú àbú àbú àbú àbú àbú náà bẹ́ẹ̀ kọ́ wa àbú àbú àwọn sàkóso kọ́ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bá fi dọ́ọ̀mù so wàlhàjá dùn ní ọmọ rẹ̀ ó ní gbogbo àwọn yìí tó dáa wà á lù láyọ̀ ọ̀rọ̀ láyọ̀ rọ̀ pé ìyẹn tàbí ìtura lọ́dọ̀ bí èèyàn mẹ́fà kó lòun láyọ̀ rọ̀ ẹ̀rọ yóò sọ pé àwọn onílò kẹ̀kẹ́ ẹ̀lí fàyín náà lọ́rùn alábíyá ọlọ́run kẹ̀kẹ́ dáhùn òun ló rọ̀ tọ́ ẹ̀rọ tó wá sí àwọn ọkọ̀ tó rọ̀ yìí wà á dáta ánúhùn ánìfẹ́ ọ̀hún tó bá ti rọ wọn tán yóò wà fún sẹ́kọ̀ọ́ yóò ti ṣó bá tẹ̀lé yóò wà rọ àdìsí pé mi tó àgbéwọlé wọ̀yá bọ́ọ̀lù alá àkèdè fi rọ̀tún nìyà àwọn fámílì ànẹ́lì yóò rọ àdéhùn ní tó tọ́ nínú wọn ìkọ́ ń tẹ́ láwọn àsìkò yẹn tẹ́yà náà wò kéè máa sọ wọn ara yá ànẹ́bí máa ń ta bẹ́ẹ̀ ni ẹ bàbá àwọn olùkọ́ àwọn ìfọ́lù bá àti yóò fátímà ní kéde kan bàtà yìí kéde ẹmọ gbọ́ àdìsí ìlú gbogbo àwọn ẹ̀dá tó rọ́ ìwọ rọ́ àdẹ́sà ni wọ́n ẹgbẹ́ bọ́ọ̀sì rẹ̀ àdẹ́sà ni hasan bin ali onídìrẹ̀ àdẹ́sà ni àtọ̀bá fún àbìlá ẹgbẹ́ rọ̀ gbogbo fún àbìlá ẹgbẹ́ lówóló fún àbìlá tọ̀bá fún àbìlá àdẹ́sà ni ṣọ́ọ̀bá عن العامش عن أبي طالب عن أبي شو بقى العامش عن أبي طالب عن أبي إسلام حسني bọ̀ yóò ti rọ́pọ̀ wọ́n bí bọ́ọ̀ ṣúgbà yóò ti rọ́pọ̀ bá náà láìpẹ́ rẹ̀ ló sì dára rẹ̀ ẹ máa gbọ́ síkẹ́ rẹ̀ kọ́nà ọ̀tún láti ọ̀gá ọ̀gá pé anọ́rọ̀ ìlà wájú àdéhìn ìbàdàn anọ́rọ̀ ìlà wájú àdéhìn ìbàdàn kó kà wá ìlà ìgbìmọ̀ ọ̀gbọ̀n lẹ́bàá tọ́ ebe tó tó ó tó pé sí ẹ kò bá wù mí pé àwọn àdìsí sínú àdìsí mú wá fẹ́ ọjọ́ ti rí ọ̀sẹ̀ ó pọ̀ ọ̀kẹ́ kẹ́kẹ́ ọ̀kan ṣe ok no sẹ́wọ́n ká kẹ́ ọ̀sẹ̀ lọ́wọ́ jẹ́ àyè àfẹ́ àǹkà lọ náà ni péjì tó tẹ̀lé ọdún adásánà hasan adásánà lórí bọ́n abdullá adásánà afán adásánà ṣọ́bà bí ìsinadì náà ọdún ní ọgbọ́ adásánà hasan adásánà ahmad bin abda adásánà sofia bin oyena ẹlọ́sàn bó sọ ọ́ lo sofia al'amash bin sofia bin oyena al'amash anáyẹ èyí tó sọ pa àhẹ́dínní kàtàkùn kọ́lá fún àdéjì wà á di àhàdì gbogbo àwọn àdéjì tó rọ yìí bí á di àtàní alẹ́sì zakatúhán bá ẹgbẹ́gbọ́ àdásánà alhassan ali ibn rashid alwasiti àdásánà òṣèlú al-umaid al-ana ẹgbọ́ olú òṣèlú ṣẹ́gbọ́n أتى أبا بكر الصديق هو أبا بكر الصديق فقال أقول لك والذي بعث موسى عليه الصلاة والسلام مقرأ بكر موسى به فكلمه تكليما كتبا إني لا أحبك يقول لي بابا بقى مفهم قال لم يرفع بكر فبكره متهاونا منه وحيعود قال إنه قال فحبط جبريل جبريل فقال على النبي صلى الله عليه وسلم قال يا محمد إن العلي الأعلى يقرأ عليك تقرأ العلي الأعلى tẹ́wá ti gbogbo àwọn àdìsí ìdàdà ẹgbẹ́ àwọn àdìsí tí àwọn ará ilé ìtumọ̀ ń gbọ́n especially bàbá ọ̀sọ̀ fèrè ايه اه مش رحمه الله العلي الاعلى يقرا عليه السلام الله السلام ويقول لك الله تبارك كل اليهودي الذي قال لأبي بكر إني أحبه بعد ربيع عثمان بعد إني أحبه فقل إن الله عز وجل قال رب رسول إلى قد أحد عنه في النار kòlàdẹ́ni láyọ̀ ọ̀gbárò àkàlò fi pàdánà ẹ̀ ọlọ́ọ̀bá ti mú ó ti mú ilẹ̀ ìjìnà fún iye wọn ò ní wọn ò ní fi tẹ́kẹ̀tẹ́kẹ̀ tẹ́tẹ̀ rẹ̀ wọ̀lá gíńdù fi wọ́n fi ó sì ní ti jẹ́ ìsọ́rùn rẹ̀ lè fó bí فرفع صوته إلى السماء يا أيها المسلمين فقل أشهد أن لا إله إلا الله وأنك محمد رسول الله والذي بعثك بالنبوة مفرغة في كنت أنا يا الله ما لي لأبي بكر إلا حبا إنه مكنت أنا باكر فقال لي عليها والسلام أرى congratulations فقال أهذا الله أنك النار كذا في رحال gbogbo náà ilé òtẹ̀lẹ̀ kọ̀ rárá wọ́n sáfà jẹ́nẹ́ta ní kó bí ká àbàrà ọ̀ṣẹ́lẹ̀ èyí ìjọ tí wọ́n rọ̀ ní kọ́ àti ló bẹ́ẹ̀ ṣe ó bá ti lé wọn tẹ́ra bá fi lòdó ìgbàlẹ̀ yóò ti dékó fún dáadáa kọ́lá ṣe wàhálà bí i náà jẹ́ pàtó ẹ̀mà tó wà àlàáfà lọ́wọ́ àdásán àdásán lóòlò bọ́lá Abdullah lóòlò náà Abdullah bàtà káàlù bọ́lá àdásán àdásán bọ́lá báyìí ànáàmì tọ́ wájú ẹni bọ́lá báyìí ànáàmì àlẹ́bìnà ọmọ ọmọ ànàbí tọ́lá ní òfin ma a sánà lọ́wọ́ kálùkọ̀ rọ́júlé wà kọ́lùkọ̀ wù fún àwọn náà ọlọ́run kò ní kí kéde ẹnìkan ta tí wà lẹ́kùn ta kó àtúnyẹ kó wọlé. ẹ wá sọ ní bí náà bí ìsọ̀ kẹ̀kẹ́ ní wọn bá wọn ti tẹ̀ wọn pé wọ́n ní fọ́ọ̀mù náà ó ní ọkùnrin ìdílé ìdákọ̀ọ́lẹ́ tó gbóná sáádà àdínájà lẹ́nu ọmọ kọ́lá ṣe wà máa tẹ̀lé àdínkù bá tó ló bí ara ìsìláì tó gbé jẹ́ wà ní ìdáná ló hàtò lẹ́yìn àdínájà lẹ́nu ọmọ àǹgẹ́rì wá èdè alẹ́ lẹ́yìn àwọn tẹ̀ka ní gbogbo àdínkù ilé ìgbà wa táwọn ọmọ akéwù rẹ̀ gbà wá tó fi kópa ọ̀dọ̀ náà fẹ́ àdínkù ọmọ àdínkù gbogbo àdínkù yẹn wà wà máa fi ìṣe ohun àwọn tí ń gbóde ìwé jẹ́ wọ́n dọ́dọ̀ àwọn àròfin àwọn kan but àwọn ti ká gba ní àwọn àròfin èdè kí n ká lásán wọ́n ní àjáfẹ́lá ọ̀tọ́mọ́ mi àbúláà náà ló gba wọn ṣàkóso gbọ́nà bàbá ọ̀gá gbá àbúláà náà lọ́sà jẹ́ àjáfẹ́lá ọ̀tọ́mọ́ mi àbúláà àjáfẹ́lá àbúláà àjáfẹ́lá àjìlá àbí ànábì ọkọ̀ ìṣòro ó láti sọ pé mọ̀tàlá ọ̀lọ́rọ̀ àwọn bọ́ọ̀lù máa ń gbé ilé ilé ìyàn tó fẹ́ sọ́dí ẹ̀yẹ pẹ̀lẹ́ ìlà àbọ̀rọ̀ àdé ìdí ilẹ̀ ẹ̀yìn máa wọ̀lá àdà kò ní kó ní kò ní kó lẹ́kọ̀ọ́ tọ́ hmm. tó dídé rọrùn ok kò sẹ́ káàdì ní ẹwà ọmọ ìkó jí kọ́lá ṣẹ́kù áta hadithu aidan bi adam isnadi pẹ̀lú isnadi náà bọ́ fún dóò níbi wọ́n hadithu wa bí inú àgbà náà àbí àgbà bí ìwẹ̀rẹ̀ ìyẹn náà bọ́ hadithu wọ̀ṣẹ́ ìwò ìmọ̀mù náà abdullahi mọ̀ṣùgbù òwe dè mọ̀ jùlọ gàdọ̀ ọ̀nà lọ́rọ̀ ẹni wọ̀ ẹ̀jú sí ni adára hasan adára musajjad sọ̀rọ̀ mọ̀ báyìí adára musajjad adára yà mọ̀ sàáyé مصرف مصرف المسبل يا ابن سعيد يا ابن سعيد القطان عن هشام بن عروه قال رسول الله من قد ذكره فليتولى من قد ذكره فليتولى حديث حديث حديث al-busra to qala shay wa hadha al-hadith yarwi ya ibn sa'id an hisham bin urwa ana abi wa qala adathani al-busra àwọn wa ni ko ko mo yo wa ni yo wa ni ti o se yo wa ni ko ba ni ko za ni ni ana ba ni so gbogbo ni ke ka yo wo ni babu dhikri ma sarafa al-adawi min al-hadith àwọn hadith wà lọ́sàkọ̀ wà lápọ̀lọ́pọ̀ ẹ̀ka ní ẹ̀ka yóò náà ní àkáyà ìjọba ìjà then ìkejì tó fi hàn òde ṣá arúgbó ṣáyé ni tó jáde bí àdíta àjọba tó àkẹsílẹ̀ gbàgbọ́ ní ma ṣe ké ké zọ́ọ̀lù ìsìláyè ìgbà wọn lò ẹgbẹ̀ tó bá lò lò ló tẹ̀sí lọ́kọ́ wọ́n ní standard hadith tí wọ́n mọ̀ sí hádà nípa ní àdídì tí ẹ̀kọ́ tó gbé hádà nípa ní àdídì bọ̀ sáadà jẹ́ láti tó wá pẹ́pẹ́ má bàá yìí wọ́n lọ fi làákẹ́ mẹ́rin ìṣẹ́lá tọ́lé bìkọ́ ìṣẹ́ tó ní èkó ní mẹ́rin الله سبحانه وتعالى